mo kí wa ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní gbogbo tí a bá wà pátápátá ní gbogbo àgbáyé bí ó jọjọ bá ṣeré níbi tí a bá wà mo kí wa lọ́pọ̀lọpọ̀ mo ṣe fídíò yìí nítorí àgbàlá Gabriel mo fẹ́ tú àṣírí fún wa nípa àgbàlá Gabriel àgbàlá Gabriel àṣírí ńlá ni mo fẹ́ tú fún wa nípa èyí nígbà tí mo wo àwọn iṣẹ́ àkànṣe tí àgbàlá Gabriel ń ṣe àwọn ènìyàn tí àgbàlá Gabriel tó ti ràn lọ́wọ́ tó ti ṣe lóore tó ti tó ti tó ti bá ẹni wọn pàdé ní ọ̀nà kan àti òmíràn mo ní wáò àwọn kan wà nínú àwọn iṣẹ́ tí Àgbàlá Gabriel ṣe nínú ayé àwọn ènìyàn tó yà mí lẹ́nu tó ní agbára gan mo wò kan òun lélẹ̀ nígbà tí mo tún rí yẹn náà ó tún yà mí lẹ́nu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí mi ìfẹ́ yẹ kí fídíò mi ìfẹ́ yẹ kó gùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé lè tí ọlọ́run lò fún ẹ nípa ìyá àbèjọ ọmọ aráyé lé ní ṣé nípa ilé tí ọlọ́run lò fún nípa ìyá gbóǹkan ni ṣé eléyìí tọ́lọ́run lò fún nípa Muyideen ni tó jẹ́ pé nígbà tó ń drive lọ mo wo fídíò yẹn tí fídíò tí Muyideen ń ta ṣájà tẹ́ bá rí bí Muyideen ṣe rí èèyàn gógó ló fẹ́ súnmọ́ láti ra ṣájà torí kò bí wèrè kò yàtọ̀ sí wèrè ṣùgbọ́n ẹ wá wo bí ó ṣe bí ọ̀nà ṣe lò láti design ayé Muyideen ibi kan tí mo wá ń lọ leléyìí ṣe rí ohun tí Àgbàlá Gabriel ṣe àṣírí nípa ẹ̀ ẹ̀jẹ̀ ń tún fún wa lónìí kẹ́ ẹ gbọ́ mi dáadáa àṣírí nípa ẹ̀ ni pé iṣẹ́ ìránṣẹ́ kan gbòógì iṣẹ́ ìránṣẹ́ kan pàtàkì tó dúró lọ́tọ̀ ni iṣẹ́ ìránṣẹ́ yẹn tí àgbàlá Gabriel ń ṣe lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ìjọ tí ọlọ́run gbé ni lọ́wọ́ bíbélì sọ nínú ìwé act of apostles chapter ten verse thirty eight ó ní àní jésù kristi ti násárẹ́tì ẹni tí a dá ẹ̀mí mímọ́ àti agbára lé lórí tó ń kiri ṣoore so iṣẹ́ ìránṣẹ́ kan ni oore ṣíṣe irú eléyìí tí àgbàlá Gabriel ń ṣe nínú ayé àwọn ènìyàn yẹn bí àwọn ènìyàn wọ̀nyẹn gan bí wọn bá mú àdúrà gbà bí wọn tí wọn gbàdúrà fún àgbàlá Gabriel ṣẹrí ọ̀run ti ń súre fún àgbàlá Gabriel ọ̀run ti ń gbàdúrà fún àgbàlá Gabriel mo tún mo tún rèmi àwọn àkàndá ènìyàn àwọn pain and pleasure mo torí mo ń fọ́lò àgbàlá Gabriel mo ń fọ́lò ẹ̀ up dáadáa tẹ bá rí àwọn wọ̀nyẹn wọ́n ju ṣé wọ́n ní ju dọ́sìn lọ́ba yìí tó mi ò kà wọ́n ṣùgbọ́n wọ́n pọ̀ leader wọn ẹni tó ń lu ẹni tó ń ta jìtá ẹni tó ń lu gángan ẹni tó ń lu drum set ẹni tó ń lu akọọdù ẹni tó ń lu agogo ẹni tó ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ ẹni àwọn tó ń back up àwọn méjì nìkan ni mo wí pé ara wọn dá ṣáṣá ń bẹ ẹni tó ń wọ ọkọ̀ àti mọ́níjà wọn ẹ̀rí báyìí àwọn wọ̀nyẹn wọn ò ní ṣépè fún Àgbàlá Gabriel iṣẹ́ ìránṣẹ́ kan ni oore ṣíṣe lọ́tọ̀ ó dẹ̀ ní àwọn ìbùkún tó máa ń tẹ̀lé ẹ wò gbé ayé dọ́kà nígbà tó kú àwọn ẹ̀bẹ̀ sí ní pa ìwé pétérù lórí pé ẹni yóò gbọ́dọ̀ kú àwọn opó jáde ẹ wo aṣọ tó rà fún wa àwọn aláìní jáde wò ẹ wò ẹ wò ìrànlọ́wọ́ tó ṣe fún wọn bẹ̀rẹ̀ sí oníkàlùkù bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé ara wọn ẹ wò àwọn opó tí àgbàlá Gabriel tó kójọ tọ́lọ̀ ń lo iṣẹ́ ìránṣẹ́ fún láti máa tù lára ṣé ìyẹn la fẹ́ sọ ni àìmọye àìmọye àìmọye mélòó la fẹ́ kà tán. àṣírí tí mo fẹ́ tú nípa àgbàlá Gabriel òun ni pé gbogbo ohun tó ń ṣe yìí iṣẹ́ ìránṣẹ́ kan ni lọ́tọ̀ ló di digédégbé àṣírí tí mo fẹ́ tú nípa ẹ̀ nìyẹn iṣẹ́ ìránṣẹ́ kan tó dúró tó jẹ́ pé gbogbo ìránṣẹ́ ọlọ́run pátápátá kò sí ibi tí a pe oníkálukú sí kò sí ọ́fíìsì yòówù tá a lè pe oníkálukú sí sórí iṣẹ́ ìránṣẹ́ yẹn tí àgbàlá Gabriel tó yàn láàyò tó ń ṣe yìí ẹ tó ń ṣe tó ń ṣe yìí oore ṣíṣe iṣẹ́ ìránṣẹ́ kan ni lọ́tọ̀ iṣẹ́ ìránṣẹ́ yòówù tí a lè pè wá sí ọ́fíìsì yòówù tí a lè pè ẹnikẹ́ni wá sí a gbọ́dọ̀ mú iṣẹ́ ìránṣẹ́ yìí a gbọ́dọ̀ mú lọ́kùnkùn a gbọ́dọ̀ mú tá a bá fẹ́ jó lòtítọ́ sí Jésù Kristi ẹni tó pè wá tó ràn wá níṣẹ́ kò sí ọ́fíìsì tí a lè pè ẹnikẹ́ni wá sí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run yálà pastor yálà prophet yálà apostle yálà teacher yálà evangelist ibi ìpè yòówù tá a lè pè wá sórí iṣẹ́ ìránṣẹ́ oore ṣíṣe iṣẹ́ ìránṣẹ́ kan ni tó dúró lọ́tọ̀ tó yẹ pé ó gbọ́dọ̀ go along pẹ̀lú ìpè tá a pè wá ọ́fíìsì tá a pè ẹnì kọ̀ọ̀kan wá sí ó jẹ́ pé a rí nínú iṣẹ́ ìránṣẹ́ Jésù Kristi ìwé ìṣàwọn àpòstélì chapter ten verse thirty sọ wípé àní jésù kristi násárẹ́tì ẹni tí a dẹ ẹ̀mí mímọ́ àti agbára lé lórí tó ń kiri ṣoore gbogbo ikọ̀ àtìríjọ ọlọ́run a gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ ní àwòkọ́ṣe yìí lára jésù kristi ìpèkípè yòówù tá a lè pè wá ọ́fíìsì yòówù tá a ti lè máa ọpúrẹ́tì iṣẹ́ ìránṣẹ́ owó ṣíṣe a gbọ́dọ̀ carry along àgbàlá gabriel tá a bá ríru èèyàn bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè yìí bíi méjìlá tó jẹ́ twelve disciples tó jẹ́ pé wọ́n mú lọ́kùnkúndùn iṣẹ́ ìránṣẹ́ oore ṣíṣe yìí ah, in fact orílẹ̀-èdè yìí yóò dájú báyìí lọ Àgbàlá Gabriel mo gbàdúrà lórúkọ Jésù ọdún bí mo tiẹ̀ gbàdúrà gan ọ̀run gbàdúrà fún ṣùgbọ́n mo gbàdúrà Ọlọ́run yóò túbọ̀ máa ràn ẹ́ lọ́wọ́ lórúkọ Jésù Kristi ẹ̀mí máa tì ọ́ lẹ́yìn wà á máa ṣàṣeyọrí ní gbogbo ìdáwọ́lé rẹ pátápátá ní orúkọ Jésù nǹkan rẹ ò ní bàjẹ́ lórúkọ Jésù àná Ọlọ́run sì ní fi ọ́ sílẹ̀ gbogbo ọkàn pátápátá àṣírí nípa Àgbàlá Gabriel mo tún fún wa yìí ẹ̀yẹ́ ká nǹkan ni ká mú lò iṣẹ́ ìránṣẹ́ oore ṣíṣe ni ohun tí àgbàlá Gabriel ń ṣe tí ò ju ẹnikẹ́ni sílẹ̀ èmi ni evangelist Daniel Taiwo Ọlọ́finṣàwò aka Only Jesus láti iléeṣẹ́ Daniel T films àti Only Jesus TV God bless you àlàáfíà fún gbogbo yín pátápátá.